إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا وسيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله صلى الله عليه وعلى آله وأصحابه والتابعين لسنته إلى يوم الدين وبعد السلام عليكم ورحمة الله وبركاته وعليكم السلام ورحمة الله وبركاته أدعوكم الله وبارك وبارك ọpẹ́ tó ti di ọpẹ́ yẹ lórí àwọn ìjẹrà rẹ wọn bá lè gbélé jẹ lára wọn ìjọ wọn àti ìjẹ rẹ kò máa bá kò sí ọlọ́wọ́ ẹni tí ọlọ́run àti gbogbo àgbàláyé abọ́lùkọ́ àlejò tó ń bá àlọ́ tó jẹ́ bàbá àwọn. tí ìjọ náà banyak. sọ lára rẹ̀ kò mọ̀ bá yá wọ̀ sí. ìjọ náà bá fọ́ alóhùn sí gbogbo àwọn aṣọ rẹ̀.

sí ní ọgbọ̀n nínú ọ̀sẹ̀ january nígbà tí ọdún tí wọ́n náà di twenty twenty. nínú àdúgbò náà wà ní agbègbè agbẹ́yìn ní ìlú sẹ́yìn. ibẹ̀ náà láti tẹ̀síwájú nínú ìdánilẹ́kọ̀ọ́ wa ìyá bàbá wa tó ṣe gbé lónìí ìṣá àwọn ọ̀tàrà apàdà tó nàbẹ́rà àti ilé ìfẹ́ṣẹ́ ilé ìfẹ́ṣẹ́ ní àbújá lẹ́yìn ìdájọ́ ọ̀sán náà. èyí tó ṣe gbé أذكار الصباح في مساء أذكار الصباح في مساء قلنا يا بابا أو أنا في الله في عمسي ní òwúrọ̀ àti ní ìrọ̀lẹ́ ní àṣálẹ́. Zikiro tí a dé níbẹ̀, wọ́n náà ní zikiro tẹ́lẹ̀ kọ̀ọ̀kan nínú àti káwọ̀ sọ̀wá wọ́n ti sára. أجره إلى tẹ́lẹ̀tẹ́lẹ̀ ìpìlẹ̀ ááyí gbẹdọ́gbìn mi tí ọba ti kankan ní níbẹ̀ o nípìlẹ̀ ááyí mo ní ṣe kí ni o kò ní ọ̀sẹ̀ torí pé orúkọ ní lọ́pọ̀lọpọ̀ orúkọ rọ́pọ̀ ní wọ́n máa bàjẹ́ kàmí ọ̀dà wọlé tọ̀. ṣùgbọ́n bí bàbá wọn ní ááyí mọ̀ ọjọ́ mọ̀ sọ́wọ́n alẹ́ nìdá ọgbà náà nítorí pé gbígbé ìgbẹ́fẹ́ ẹnu máa pé iṣẹ́ tá a fi pín ní òun náà lọ́jọ́ máa lò wọ́n ti ka ẹni sẹ́yìn rẹ̀. Tẹ̀kọ̀dérò orúkọ pamọ́ síbẹ̀ ni pé yá àlìmọ̀lùbọ̀ yìí mo gbé ìrẹ́ ọba. ìyẹn tí abatisa pé nẹ́sìn ní ọmọ ẹ̀yẹ ìpìlẹ̀ ẹ̀fẹ́. wọ́n yẹ ló sọ ayé kó nàmà kó wáyé wọ́n ló kókó bákan náà lọ́sọ̀ ìpè mọ̀tò ní pé ááyé mi. àdá àdáwò kọ́bárò ló tẹ́lẹ̀ àdúgbò lórí ìwé ááyé mi yẹn àgbàkọ́jẹ́ làbárí ìròyìn ìrólọ́jẹ́ fún àkọ́rí ọ̀rọ̀ àti kárẹ́ bẹ́ẹ̀. àkọ́rí ọ̀rọ̀ náà ni àǹdà. àǹdà òun náà ni àti kárẹ́ bẹ́ẹ̀ àti mọ̀ pé àǹdà jẹ́ yóò sì gbìyànjú yóò jẹ́ mọ̀tẹ́dà nígbà lọ́kùnmá àǹdà alimul ghaibi wash-shahada. alimu níbẹ̀ sábà tó ní àlè àti àǹtà lọ́gbà wá sí rẹ̀ ṣùgbọ́n wọ́n ti parí. yọ àjẹ pé lọ́bùmá àǹtà àlè olùkọ́ ibi wọ́n ṣe àdá. ṣùgbọ́n tí wọ́n fẹ́ dà ní kọjá àlè náà. torí pé lọ́bùmá tọwọ́ síwájú náà ìmáàlì ayé àwọn ọmọ. àlè màlúkọ̀ yìí ẹ̀yẹ́ yá àlè màlúkọ̀ yìí nítorí pé pípé ń bẹ́ẹ̀ nítorí pé àfẹ́ sọ̀rọ̀ pípé ń bẹ́ẹ̀ alimuhim tá a bá rí tá a bá jẹ́ pé á ní wọ́n jẹ́ ọba ọ̀sán nílẹ̀ àbàtó ẹ̀ẹ́dẹ́rùgbó àìsà ẹ̀yà ọmọ ọmọ àìsà á ní ìrọ̀lẹ́ wọ́n tó wá jẹ́ á ní mà ọjọ́ máa tó wàhálà nìjà àwọn tó wọ̀ lálẹ́ nìjà á kò nìjà bẹ́ẹ̀ màtó oníkíni o yá ọwà àti ọwà àti ọwà àti ìyá àdùnnà báyìí. wọ́n lọ ìbò nígbèjà ọ̀gá yìí kò ní àyùmáyù ìdá àdúgbò ìdá àkùnrin ọ̀gbìn báyìí lọ́dọ̀ ọ̀gá ọ̀gbìn. wọ́n ṣàhádà. ìtọ́ra òun náà ní alimọ ojú ìsìn bẹ alimọ jọ tá a gbé papa ká á nà owó ìṣàlẹ̀ nìgbẹ́ ní wọ́n pè ní ṣàhádà ìtọ́jà ìdílé káàkiri kí ni o àti ìgbà ìṣèlú. وقيل أولي أو كتبت مع البيت لما وقع عين الناس gbogbo tọpa mọtẹrù tọpa mọtàwọ ẹgbẹ Ọlọ́run táwọ òní jẹ àlùbáyé tó ti jẹ pé àwọn ọmọ yẹn wọn ti bẹ̀rẹ̀ ilé ìwọlé púpọ̀ nítorí pé tá a dan sọ pé àlùbọ́ yìí ni máa ń yàn máa dùn pẹ̀lú orí ìwọ̀n pé yóò àyè báyà ọmọ ìyá lórí àwọn ọmọ yẹn bẹ tó jẹ pé nínú àwọn ọmọ ìyá ni wọ́n Allah subhanahu wa ta'ala inna wa yuqlawa ẹni pé àwọn ọ̀sẹ̀ kí ni o àárín. a sọ pé ọ̀rọ̀ ọ̀padà níta nítorí àwọn náà ní pé ọ̀rọ̀ òní wọn báyìí wọn bọ́ ìlú bí gbólóhùn ṣe sọ gbọ́dọ̀ ṣe sọ gbólóhùn kalẹ̀ lọ́sẹ̀ àárín. èdè jẹ́ ìtaàdà lára àwọn òṣìṣẹ́ àti ìbùwádìí wọn àárín. bí a wà pé ara àti nílàyé àmì gágá rí òòlù ẹni tó bí ìmọ̀nù láti ti gbogbo àwọn ọmọ ìmọ̀nù láti ti wọn. bákan náà àdìyẹ òbí láàbí ọjọ́ ìgbà yìí àti àwọn ọmọ tìmọ́tò rẹ̀ àti ọwọ́ àtàjù rẹ̀ àti gàdégbẹ lẹ́yìn rẹ̀ gbogbo àwọn ọmọ yìí nínú ìwà ìyá. bẹ́ẹ̀ ni àlùfáàdà ṣé rọ̀lù nínú àtàwọn ìlànà ìṣèkánná ọ̀wọ̀ dáhùn ọlọ́run ọba ìlú fiọ́lá òun ló ní torí máa fọ̀rọ̀ ní tó bá wọn. gbogbo àwọn ìṣẹ́ wọ̀nyí dá wà kó má ní torí mo gbàgbọ́ wa ní tọ́nà sọ mi ká rẹ̀ ó ní ìpìlẹ̀ tó lọ́tọ̀ ìdáhùn pé àlẹ́rí náà yóò fi inú lẹ́bẹ̀ẹ́ lọ́wọ́ ìdí wọ́n yóò fi inú lẹ́ sọ̀rọ̀. àwọn tó lè ké wọ́n ní gbàgbọ́ sí kọ̀rọ̀ ìdáhùn sí ìmánu wa àlùbọ́ ìkòkò náà làwọn kátà kàkálẹ̀ yìí àwọn ti bẹ lábẹ́ rẹ̀ wọ́n ti fi ìmọ̀ náà sọ̀lá wọ́n tún wá sí ìmọ̀ pé lẹ́yìn ìmáàmù òfin tó kù dúkìá ni lọ sọ̀lá. wọ́n mímọ́ àwọn sàmúdá fúnfọ́ yóò fi kú wọ́n tún yọ sàkà. níbi ìbàdí ní wọ́n ti táwọn ẹni sọ pé àlùkò yìí ìmáàmù màdùn kí n yóò ni. àjẹpé téèyàn bá tọ́ra èèyàn èèyàn sọ pé ọ̀pọ̀lọpọ̀ pẹ̀lú. ṣùgbọ́n àlọ́ yìí pẹ̀lú kápẹ́ pé máa kọ́ ọ̀bà rẹ̀ nílẹ̀ gbà ìtọ́pamọ́ táwọn ẹ̀dá yẹn ti pọ̀ jára ọkọ̀ dáadáa tọ́pamọ́ sí wa. ṣùgbọ́n ìjẹ́kú pamọ́ tó pamọ́ sí wa tó ń tọ́ka lórí káwọn ọ̀gá wa yóò sálà ọ̀tọ́ka bẹ́ẹ̀ sọ̀rọ̀ pé lọ́ba ní kámúlà afẹ́ yàrá wa wá àlèkùlà àlèkùlà afẹ́ ìjáde báyìí nílà afẹ́ ìjáde. Dáwà tó yẹ sọ pé nígbà tí ààrin mú wáyé, àwọn àkọ́kọ́ kò sí gbàtà rẹ̀ nítorí èdè báyìí, àlọ́sọ pé òsì. Sọ̀rọ̀ pé atẹ́kùn ni ó kálukú wa ń gbàgbára yìí ní ìtọ́jú ẹlẹ́tọ́ atẹ́kùn. kéde bá wọn lù ti bẹ ẹlẹ́dàá wọn bá ti bẹ ààrẹ amọ̀lẹ́kà bẹ àtòkìlẹ̀ ọba. ìtumọ̀ àwọn yìí wọn lẹ́nu náà wọ́n á ní ẹ̀ka. a sì mọ̀ pé àlẹ́ ìmọ̀ ẹ̀ máa gẹ́gẹ́ bí àti náà kọ̀ọ̀kàwé wọn kà mọ̀ wọn kọ̀ọ̀kà àlẹ́ àwọn àti àwọn àti كلمة بالكلمة علم في الخلق مفقود ìmọ̀ tó ti gbé kùsùn ìlànà rẹ̀ lẹ́yìn àwọn ẹbí ni òní. wàá mú fìlìfọ́lì pé mọ́jú àtìmọ̀tì ń bẹ ní àròlọ̀ lẹ́yìn. ẹni yóò fún ọba ti tàta kó ìmọ̀ tọ́ba pàṣẹ mọ́ra ìmọ̀ tí ò sí kọ́mọ ẹ̀dẹ́ ènìyàn tó ẹ̀kọ́ lọ́nà kan lọ́mọ. ìrù ẹ̀mí bẹ́ẹ̀ ọmọ tàtà kókó ní ẹsìn ẹsọ bá tó wá tàtà kókó bí nbẹ náà ta ilé ilé ibẹ ìjọlọ fi hàn wá bẹ́ẹ̀ náà ló tọ́ ọmọ àtẹ̀tẹ̀ torí kó tọ́ ọ̀nà tàtà kò ní tí nbẹ ọ̀ tàtà kò rẹ̀ èyí tí òrí náà wọ́n pàtó mara rẹ̀ fún òun ìmọ̀ gbogbo tí a níhùn gbogbo ìmọ̀ rẹ̀ lọ́dọ̀ lọ sùhánù owó sàánì láyé àwọn ọmọ àyẹ̀wò ìgbà kò sí ìkẹ̀kẹ́ tó wú ọlọ́run lójú tó pa mọ́kù bí ọmọ náà báyìí nínú sáwà ní àbí ìwé àwọn tá a wà láyé tá a wà níbi tó kálukú wá tó kù sí àyùmọ́ yìí kòkòrò ló lè pa mọ́kù ọ̀tá àbí kílẹ̀ ni ó jókòó kalẹ̀ tí ò ní má gbàgbá tẹ̀ kí ó láì fún rẹ̀ tó ti tà. ó túmọ̀ ní pé gbogbo tọpamọ nínú sọmọ àtìlẹ táwọn ọmọ ẹgbẹ́ ènìyàn gbàgbà gbèdéke níwájú Ọlọ́run bá ti ọlá rẹ gbogbo Ọlọ́run bá ti ọlá sàwa ẹ sàwa mẹni àtàwọn ẹlẹkọ lẹbi kó wọn kìí jáfa ọbẹ gbogbo ẹni yóò tọ pariwo sọ̀rọ̀ jẹ́jẹ́jẹ́ ọlọmọ ẹ tó ti pariwo ẹ tó ké bàbá Ọlọ́run àbí tọ pariwo àdéhùn ọ̀páyọ àdéhùn ọ̀sàfihàn rẹ̀ àdéhùn ọ̀sàfihàn rẹ̀ méjèèjì bákan náà kí n kílẹ̀ ní lọ́dọ̀ rẹ̀. ọlọ́run ọba tí ọlá rẹ̀ gbà jùlọ gbogbo nǹkan yìí òun wà ṣùgbọ́n lọ́jọ́ ló ti kí ni o lọ́jọ́ lọ́dọ̀ ti wà gbogbo ń darí àti gbogbo kò rúbi kó dúdú tó ọlọ́run ọba ọgbọ́n dàbí ìbò nàmú lè sàwùdà ohun àwọn èdè tó dúdú. dáhùnà pàtàkì sọ̀mọ́ ti ń bẹ lórí àti ń bẹ ní abẹ́ àpáta tuntun tó ti bí. ti ilé láti sọ̀mọ́ nínú òru òkùnkùn òru biribirim náà ọ̀rẹ́ yìí wọlé àwọn àwọn èdè òun dúdú bó ti dúdú ó tún wá wà lábẹ́ àpáta ńlá tó ní ní nínú òtí bẹ́ẹ̀ náà wọ́n lè jọ láyé. àwọn anílò òkùnkùn lásán bí yẹn bá pọ̀ wọ́n ń lọ́kọ̀ yẹ o wọ́n ń lọ́kọ̀ dárúkọ rẹ òkùnkùn ọ̀fẹ́ ní. ó ní ọ̀fẹ́ ní ọ̀wọ́ tó hà torí pé yóò ríyàn yóò ríyàn ṣùgbọ́n gbogbo tó jẹ́ ọ̀yìn yá lọ́dọ̀ tiwa ọmọ sọlọ ọba tó la ẹgbẹ tó lọ. àwọn akẹ́kọ̀ọ́ wa pamọ́ yìí tọ́jà bọ́ ìlú yìí wọn náà wá sí àgọ́ máa fún káàkiri o ká máa wá ká fẹ́ máa wá tọ́ yìí fẹ́ máa wá káàkiri rárá o. kò sí nínú gbogbo àwọn ẹ̀dá tọ́lọ́ ń dá tí wọ́n jẹ́ alásùnmọ́ lọ́dọ̀ ọdọ́ tọ́kọ́ sí àbóhùn náà kọ̀ọ̀rọ̀ kò وما لا تقع عليه الصلاة والسلام جدر ذات عليه السلام عرفة تجعل فيها ما يسلك فيها ويسلك فيها ونحن نسبح بحمدك ونقدس لك قال إني أعلم قال تعالى صعب يوقع لكم في السلة لبدا وبعض الناس يوضع في يوضع فأما لما تجمع ولا دعوة ولا نسجد ما تجمع nígbà tó padà yá tọ́lọ̀ dáadáa wà ní ìṣẹ̀lẹ̀ rẹ̀ tọ́lọ̀ fi orúkọ tó fẹ́ fi mọ̀ á ní orúkọ níbẹ̀ lásìkò rẹ̀. ọlọ́pẹ́lẹ̀ lọ́lọ́ ààrẹ gbà pé àgbẹ̀ omi bí ẹ̀sìn máa ń lè ha kò láyé ní kó tó kọ́ ọ̀dùnkè ẹ̀sàdé orúkọ àwọn ọmọ yìí ọ̀sùn ànàkàlà àyè ìlànà àyàtàdà àlùmọ̀ bàtà ọ̀ èyí ọba lọ́mọ wáyé ó túmọ̀ wípé àkọ́kọ́ àwọn mọ̀lẹ́kà wa tó wọ̀ lálàtúmọ̀ tọ́lọ́kọ́ ní ọ̀rọ̀ bóyá yẹn ìtọ́lọ̀ bá ní wọ́n rí wọ́n rí ìtọ́ba ní wọ́n mọ̀lù wọ́n lè fi láyé. bíjẹ́ni kan ti máa sọ àtọ́gbánú lẹ́nu bí ìbá jẹun dáadáa tó ń jẹ wọnú ẹ̀ tọ́wá fẹ̀yìn lẹ́yìn lórí àgbàkára rẹ̀ lórí àgbàkára yẹn wáyé atẹ́gùn wọn bá fẹ́ ṣe àwọn tẹ́kan wọn ta dàda bí àmàlẹ́kà lórí ni wọn ta dàda wọn bá tẹ́ ẹ̀ táwọn akágàgà àmàlẹ́kà ò lè gbé sẹ́yìn lọ́dọ̀ ẹlẹ́dàá wọn. sùhàn láyé náà àwọn màlàíkà bí wọ́n ti di alásùnmọ́ ọlọ́wọ́ bá tó wọn wà kọ́ wọn Jadi kalau orang bọ́lá wọn fẹ́ ìjọ láǹkà tó ní káàdà wọn padà fún wọn níròyìn nípa gbogbo orúkọ àwọn kan yẹn lọ ọ̀là aláǹkà kò ní lẹ́kọ̀ọ́ ọlọ́dún tẹ̀ wá sọ fún yín èyí ní àlámù wáyé wá sọ̀rọ̀ wá sí wọ̀nyí ọ̀ gbogbo kọ̀ọ̀rọ̀ sọ̀rọ̀ àtọ́pamọ́ sẹ́yìn àti tilẹ̀ tọ́pamọ́ sí yé mi mọ́ wàhálà mọ́tò bùdó gbogbo mọ́tò pẹ̀lú ọ̀nà ìjẹ́ fi hàn èmi mà èyí tẹ́ tó pamọ́ lọ́dọ̀ kí n lẹ pamọ́ sí lọ́dọ̀ tèmi kedere ni. nínú àwọn táwọn ènìyàn tí wọ́n lérò fún ọmọ kọ òun náà ní alẹ́ àgbéyà ọ̀rọ̀ oṣù ayé ìṣọ̀lẹ̀ nàbí ìlọrin ọ̀rọ̀ ayé ìṣọ̀lẹ̀ tọ́wọ́ jẹ́ fún ọmọ kọ̀ọ̀rọ̀. nígbà táwọn àlàyé wọlé kọlu sàlámù wọn ní àsàlámù àlejò kọlu sàlámù ọhún múntẹ̀wò ó ní ẹ̀ka kọ aláàbò wọn àwọn lẹ́yìn náà ẹ̀yìn ìjọ tó ti pé múntẹ̀wò àmàlí tí Ibrahim alayhi salam bìtí ìmọ̀ ọ̀rọ̀ yìí èdè tí ò yélé látara bí anabi kọ̀ ní mọ̀ kó náà àlejò náà ti lọ ka yẹn tètè ẹran kíákíákíá gbòjò wa kọ́ ẹ̀ máa jẹun máa jẹun ẹ̀ máa jẹun sáwọn aláìka ti jẹun ẹ̀ jẹun ẹ̀ tí ẹ̀ máa tó ò ní jẹun kéèyàn lọ pa omi jẹun kéèyàn kò ní wá gbà dípò kéèyàn lọ pẹ̀lú nígbà tó ní kọ́kọ́ kò débẹ̀ ẹrú bá ilé yẹn wọlé ni wọn fà yà títí ẹlẹ́dàá rẹ̀ wá. àjẹ́ ike anábì kọ́ ọdún àdé ìṣẹ̀lẹ̀ rẹ̀ ẹwọ́ òbí rẹ̀ kọ́mọkọ́lọ́ kọ́mọ ara ntọ́lá ọ̀rọ̀ rẹ̀ nínú wọn. anábì yà àkúbà àdé ìṣẹ̀lẹ̀ rẹ̀ oní ọ̀mọkọ́lọ́ ni ike nàbí ọlá yusuf alayhisalaam bí kò tiẹ̀ kú ìkókò wa bá tó ibi báyìí lọ́wọ́ ní sunkún hàtà bí ọmọ tà àyìnà títójú rẹ fúnfún àgbì ìlú lórí sọ́dọ̀ lọ àgbì ìlú ní àgbì ìlú nígbà ọ̀kàní lọ́dọ̀ lọ. ṣùgbọ́n kọ́ tọ́lá kan yóò fi ra àwọn ẹ̀ma ọlọ́run sọ̀rọ̀ ọmọ mi ti di ó fi di nǹkan báyìí lórí sọ̀rọ̀. ó tún wà wípé ìmọ̀ kọ̀rọ̀ ìsílọ́wọ́ ẹ̀dá o wọn náà subhanahu wa ta'ala ló wà púpọ̀ bẹ́ẹ̀ bẹ́ẹ̀ bàbá láàmú èèyàn bá lóyún ọmọ lẹ́sẹ̀ ọkọ̀ irú àwọn káfọ́ọ̀kì òjíṣẹ́ wa sọ́nà láàrin sọ́nà ọlọ́ọ̀tì ẹ̀rọ máa sọ fún mi pé kúl lọ́kọ́tù àyàmú lọ́kọ́ ìgbà lẹ́sẹ̀kítàlù mi ò fẹ́yì wọ́n máa máa sẹ́yìn so sọ fún ọ wípé tí n bá máa ìmọ̀ ọ̀rọ̀ ń tọ́pa máa ní ibi ni ìbá pọ̀ lórí àbúkà làbùkà kan. ọlọ́ọ̀kẹ́ ni kó láyà rà mọ́ ìtàkà wá tó ọ̀là òkèlè bọ́ ibà ìkẹ́lẹ́ lọ mọ́ ọ̀rẹ́ gbogbo tí bẹ́ẹ̀ sọ́mà àti ilẹ̀ ìgbàgbọ́ sẹ́ni kàkà tó máa bọ̀ lójú àwọn nínú àwọn ìran àwọn táwọn èèyàn máa ń lò pé wọ́n máa kọ̀ ní àwọn àjàmú òní wọ́n wà táwọn ti máa rán níṣẹ́ kọ́ àgbàrá ìjànà ọ̀tẹ́ ọlọ́mọ ní bí àkọ́jú kíní kan wà kọ́ àlọ́gbé wá bá wọn. ìtàkù nàbí ọlọ́ọ̀ Sùlẹ̀mánà àlẹ́ ìṣẹ̀lẹ̀ obìnrin náà hàn ولما قضينا عليه الموت ما دلهم على موته إلا دابة الأرض تأكل من سأته فلما قر تبينت الجن أن لو كانوا يعلمون الغيب ما لبثوا àdáàbì mọ̀hìn nígbà tó lọ́n kọ ikú lé àmì Suleiman lórí pé kókó kò sí tọ́tọ́ka àwọn èèyàn sí tọ́tọ́ka àwọn èèyàn sí ikú rẹ̀ ju kòkòrò rẹ̀ lọ bíi jẹjẹrẹ tàbí ká sọ pé bíi kálá rẹ̀ ìwọ́n ní nàbí ọlá Suleiman àlè ìṣẹ̀lẹ̀ ìjàmbá kọ́ lọ́n kọ́kọ́ ọlọ́n sọ fún ti àwọn àlè ìgbúrọ̀ oníkálukú wọn ti tẹ́ lọ ní ẹni yóò sọ bá sórí kò bí àṣẹ wa ọlọ́run ní ìyàtọ̀ lágbára ìyálẹ́gbẹ̀rẹ́ rò lọ́wọ́ fi tọ́ ọdún yẹn lò gbogbo oríṣiríṣi kan ní wọ́n fẹ́ fún Suleiman alayhi salam bíkọ́ gba wa bọ́ ta kọ́ máa wọ àwọn wọ́kẹ́sẹ̀ kí ẹ̀ ti fẹ́ bonisẹ́ ní ìbonisẹ́ ní kí ẹ̀ á bọ̀ pàtìlẹ̀ báyìí kó tọ́ máa wọ báyìí ọ̀gá ni wà ní ọ̀gá ni wà ní àmọ̀ sílẹ̀ lọ́wọ́ ọ̀gá àti àmọ̀ tó ní tọ́gà wa dó ń ta báyìí ọ̀gá ti igi tí Sulaiman ali sàlàsàlà tọrọ ọkọ wúlé lórí títí ń wò rántí fi ń wọn báyìí kò sí ìgbàgbọ́ tó tọ́ka àwọn tí èèbá ṣe kòkòrò tó jẹ igi ọjẹ sínú igi kí ni ìdìdáàkú tí ó ṣe kò sí ìgbàgbọ́ má kò lè gbé ìgbàgbọ́ tó mọ́ ọ̀làmà nígbà tí ọ̀pá já tó a ti gbé ọ̀rọ̀ tí Sulaiman wó lulẹ̀. ṣàbẹ̀lì ìyàdá ti jẹ́ mi lọ́ba ń sáwọn àdìjẹ́ mi aláwòkánú yàgàmú lẹ́wọ̀ yìí. a ìyá máa ń jẹ àwọn o. láti ọjọ́ yìí ìyá sí àwọn o. àbí sáà lè lérò pé lẹ́ẹ̀kan náà báyìí nísìlẹ̀ máa ń bọ́ ta tó fi tó fọ ara ti báyìí kòkòrò kàdédé ọ̀kan tẹ́lẹ̀ kan náà. ẹ wo bí kánà ti máa mú kan díẹ̀díẹ̀ yìí an kó se fáwọn o aláwòyàwó yà àdàmú táwọn bá máa kọ̀rọ̀ ní kí Suleiman ti kú láti ọjọ́ yìí màá láti lọ fi àdá lòdì ìyá ẹ̀yà tó lò wọ́n táwọn àtẹ ẹ̀wọ̀n táwọn ilé táwọn kọ́ lọ yìí ọ̀nà táwọn gbá táwọn gbẹ lọ táwọn làbà yìí àwọn òní pẹ́ lóyè àwọn ọmọ ilé báyìí àwọn ti pa tìkìtì bẹ́ẹ̀ tí ó lò ló ti lọ yìí ṣùgbọ́n wọ́n ti tẹ́ lọ wọn máa kọ̀rọ̀. kátó wá pé lóṣù táwọn wáyé táwọn ìyá wa kọ̀ọ̀ pẹ̀lú ìlànà wọn wọn bọ́ sọ́dà tó gbogbo tọ́pamọ́ kékeré lọ́dọ̀ọ́dọ̀. gbogbo àwọn ẹ̀yà tó ń pínpín náà èdè kan náà wọ́n láwọn ti pàdé èdè kan náà. àkọ́kọ́ jáde wọn pínpín ìfi oríire ẹjọ́ tó kó wọn ọ̀lẹ́ kéèyàn tó kéèyàn máa tí ọ̀tẹ̀lẹ̀ lọ́la èyí fi olóríire ní ọ̀sọ̀ bẹ́ẹ̀ wọ̀ onílà káyà nígbà ìgbé ètò ọ̀la ètò ìtẹ́jú kan kékeré nínú ètò ayé wa ìsúlọ́wọ́ ìdá àwọ̀ ọlọ́wọ́ wa. ẹ̀wọ̀n sẹ́ni kan bá ń tètè ra ga lórí ẹni kan torí ọ̀la tọ́lọ̀ fún nítorí ìbò tọ́lọ̀ fún ní à ọ̀gá ẹ̀sẹ̀ pẹ̀lẹ́ ìṣẹ́ni ọ̀pọ̀lá ọ̀la ní ẹ̀rọ àmọ́lá ilẹ̀ tí ó pọ̀ náà ìṣẹ́ni tó mọ̀ àìmọ́ tọ́mọ ilé ìdálọ́lá. bẹ́ẹ̀ làwọn àkókò wa lọ sí ọba yóò wá lóun fẹ́ ṣe kí ni o òun fẹ́ sọ tí ó tẹ̀lé lójú bí ọdún kan ní alálùbá kọ́kọ́rọ́ kan àtàgbà dàpọ̀ làbẹ́ tó ń tíya. tó lè yẹjú ọ̀rọ̀ ara tiẹ̀ kan pé ìjọba ìjọ tẹ̀lé tó ń láti tẹ̀lé tó ti kéde. ìwọ nínú òfin ẹ̀fẹ́ lọ kí èèyàn òfin ọlọ́wọ́n bá kó lóun fẹ́ máa gbàgbé gbàgbága níbi tọ́lọ̀ dákàlẹ́ ká pẹ̀lú rẹ̀. àwọn yóò wá tún pé ti dáadáa ló wọn ní ẹ̀fọ́rọ̀ lọ àwọn àgbàlagbà yìí wọn sì máa ń wòye sí wọn tẹ̀ náà gàdú fún yín wọn bá ti tẹ̀ náà gàdú ìgbé wọn ti sọ ọdí ọ̀fẹ́rẹ̀ fún yín ọ̀tọ̀ ni kéèyàn máa dáhùn ọ̀rọ̀ lẹ́yìn sọ ọ̀sẹ̀lẹ̀ amúgbéra ó ṣe rí ni tọ́ba tọ̀la tọ́ba múra fẹ́kọ̀ọ́ ló ti lè dá báyìí o ẹ̀ ń pẹ́ ń dá ní márùn-ún ìṣe pé ọmọ pé tó láti kọ gbọ́dọ̀ má dàrú. àwọn èèyàn lónìí ìṣe táwọn èèyàn fi jẹun lónìí ṣe é báwọn ọmọ àwọn akọrọ wọn ti fi gbọ ọjẹ lọ́wọ́ àwọn èèyàn wọn fi gbàjẹ lọ́wọ́ àwọn èèyàn kò sẹ́ni kankan mọ́ ọ lọ́wọ́ ẹ o wọ́n lọ́wọ́ rà rẹ lọ́wọ́ àwọn ìjà sọ̀rọ̀ àwọn kábẹ́rẹ́ ni tó fi súnmọ́ wa ìgbòho ẹ̀tọ́ ń gbé lábà fà wọ́n ní a àbájá àtọ́jọ́ rẹ̀ wọ́n ní kò sí sí àbá àkókò ẹ̀kọ́ máa ń kí wù ní wọ́n ní ìlú sí sí àbá wọ́n ní kọ̀ọ̀mọ̀ kí wọ́n ẹ̀dá fún ní tẹ́tà àbá àti láì kápẹ́ pẹ̀lú orúkọ ń bẹ ní àwùjọ wa kí ni tí àbá tó ní kọ́kọ́ ọmọlẹ́kọ̀ọ́ ẹ̀sìn wọn wá ní kò sí tí a bá tí ẹyẹ lẹ wò ní nkọmọ tó lásán ló gbẹ ní tí a bá yóò máa wò pé ìyìn sí tí a bá bá wò ebi tẹ táwọn anabi Ọlọ́run àtàwọn òbíṣẹ Ọlọ́run fi wá náà nìkan kọ alẹkọ ẹsẹ ẹgbẹ sí náà láti kọ yẹn yìí hàn ah, àbá ah, ẹ ẹ súnmọ́ àwọn ìlú yìí wọn fi gbogbo ọ̀rẹ́ hàn yìí àwọn èèyàn ní máa dọ́dọ̀ yín báyìí ìjọ ìpè ìjọ wò lẹ́tọ̀ yó sùpàlọ́ ẹlòmíràn ní sẹ́rọ̀ òmà lòún ní èmi ti ní òmà tó ọba ti wọlé báyìí kò sì máa tó ọba wa kálá kò tètè òmà báwo ìjọ tí wọ́n fi ń gbà wọ náà wọ́n ló mọ̀ yìí o sì mọ̀ báwọn tọ́wá tọ́wá bọ̀ ni wọ́n fẹ́ gbà ọ̀rọ̀. ẹ̀yà já sí pẹ̀lẹ́ o ọbẹ̀ látòrí àwọn tó ń pè ní àfa gbogbo ọ̀nà yòó tó ní àbí òkú tí ẹ̀sùn bá ló lò bóyá omi ló lò yẹ̀gbẹ́ ló tó ṣe kíni yẹ̀gbẹ́ nílò ẹlòmíì ti di di wípé agbárí lásán ní ìtajà agbárí lásán ìyẹn náà dáa kò ẹlòmíì ọ̀pọ̀ báwọn yẹn pé ntọ́sọ̀rọ̀ ní pé ẹ̀kọ́ lẹ́tà tí wọ́n ti kẹ́ ẹ̀kọ́ wa ẹ bá ti pé ní sẹ́kítì bàbá sàlàyé ẹ̀kún lókè tẹ̀lé lọ́dọ̀ bàbá kékeré bàbá ọ̀sọ̀ ó ti kún lẹ́tà báyìí tó fi sílẹ̀ ẹgbẹ́ lọ́wọ́ tó kún tó kún báyìí wọ́n sọ pé ní ẹ̀kọ́ ọ̀sẹ̀ báyìí tó ti wọlé sọ́dọ̀ ọ̀gá ọ̀gá ó ti já ọ̀gá ó ti kà á máa wọlé lágbájá ayé mà níkà o ayé níkà o àìsàn wà gbogbo tó ká tó kọ sínú ìwé òun gbogbo ẹ̀yọ́ ọmọ tó ń ká òun kó bàbá mi èyí mọ́ bàbá mi lórí ìlú bàbá bàtà mi gbogbo ẹ̀yẹ ẹ tẹ̀lé rò pé tí mo fẹ́ tí mo kọ ẹ rò pé lọ́dọ̀ rẹ̀ lọ́wọ́ àná ọ̀dọ̀ sẹ́kítírì ìlú ti wà mo ti fi ń lọ báyìí sẹ́kítírì òfin padà yóò ti fi lè lọ padà ìwé rẹ̀ sórí báyìí sórí sórí bó ti wà yẹ la hawla wala quwwata illa billah àwọn nǹkan wọ̀nyí ọ̀dà ọlọ́run ọmọ kọ̀ọ̀rọ̀ obìnrin kìrìsìtẹ́nì náà dáná ní olóhùn dídú ní odídú hàn ọba gbàdúrà ni wọ́n ti sọ sáà tọ́lá àwọn kékeré wọn làwọn gba àdúrà mi ọlọ́run làwọn àti wọn gba àdúrà ẹ̀dá ṣùgbọ́n àwọn kékeré àwọn òṣèlú tètè tiwa gbígbà rẹ̀ ọlọ́run ọba lọ́wọ́ o lè gbé nígbà tí amúmi dídú amúmi rìnrìn àjò ní ìwọn bàtà ìṣẹ mẹ́ta àwọn amúmiri arákùnrin kan tọwọ àdé àgọ ọdún lé wọn ò mọ ríra rẹ wọn ò mọ ríra rẹ àfàlákùnrin kan ìbomi ti bẹ sẹsìn lásán ni àwọn tó ń gbé lọ lórí mọ pé ní bàrà tó fẹ́ wá àti tẹsán lórí kan bẹ tá a fẹ́ lé jáde lórí. abẹ́tẹ̀ bá wa fẹ́ sọ pé ṣe kaburú kan sọkọ rẹ ó máa lọ́rọ̀. láti lágbókọ̀ ọba tí lágbókọ̀ gángan yéésù lọ sọ ní wá yéésù lọ ránṣẹ́ sí mi lọ́wọ́ àmì káàkiri. nínú nínú kí ẹ̀ wá fáwọn ẹlẹ́nu ìlú. lọ́gbà tó bá kọ́kọ́ mọ gbogbo àwọn káwọn yìí ẹ̀dàpọ̀ ìjà lọ yẹra ìjà lọ ìjà lọ yẹra àti ògbẹ́ tí wọ́n máa ń lọ sọ́dọ̀ ọ̀rọ̀ àwọn nǹkan wọ̀nyí tó láwọn fẹ́ máa gbọ́rọ̀ ní ìdíwọ́ tọ́ba lọ́pọ̀lọpọ̀ ọmọ ní ti tọ́ba lóun lọ ilé ẹ̀kọ́ bàbá ti lọ bí kéwú tó lóun lọ kéwú yẹn tí èdè pọ́ lọ kẹ́kọ̀ọ́ ẹ̀sìn lọ́jà babaláwo wálé yìí. babaláwo tẹ̀lé ti gé kankan bẹ́ẹ̀ tó lè tó máa kọ́ńtà bọ́ ẹ̀wá àti bẹ̀rẹ̀ náà lò ìpẹ́ tà fi lẹ́rẹ̀ o ẹ̀tọ́rọ̀ kaba tó tó wá bọ̀rọ̀ làgbá o ha ṣé wọ̀nyí náà àgbà ha ẹ̀yin ẹgbẹ́ ló àgbàwọ̀ wa nígbà tá a ti lọ bẹ̀rẹ̀ sí ní kéwù yẹn ó ti dẹrù àgbà ha pé nǹkan tẹ̀sẹ̀ ìsòrìrè yìí ti jẹ́ kábíkó wúlò ní kété gbólóhùn lọ́dọ̀ yọ pẹ̀lú. ọlọ́run ni àárín ìbẹ̀lẹ̀ fún yìí ọba tó máa kọ̀. ètò pé wàá lọ́pọ̀ yìí tó rọ́pò àlùjọ yìí ìrànlẹ́ mọ̀lọ́wọ́ yìí kọ́lá yóò mú bẹ́ẹ̀ wàá dà wọ́ ibi yìí á padà ọba tó máa kọ̀kọ́ ní tó máa kọ̀rọ̀ ní tó pamọ́ ọlọ́run ló mà mọ̀lẹ́ òsàbọ̀ ní wọ̀sọ̀lẹ̀ tọ́lọ̀ ń bá yọnu sí sọ́fẹ́ ńlá àwọn òṣìṣẹ́ àti tọ́ba wò hàn ìlànà ìyàtúndókú ní bẹ́ẹ̀ ni ẹ̀dẹ́ yìí wọ́n mi ní kọ́ńtì yìí ọ̀sọ̀dà ọlọ́run ti mú wájú òkè mú lẹ́yìn òdi wọn tọ́ba fẹ́ wọn náà yọ. irú rẹ̀ ní tọ́lọ̀ ti fún alẹ́bìnrin ìsàlẹ̀ ìfọlẹ́ ọ̀sọ̀dà oníwọ́pọ̀ èyí tẹ́ kó pamọ́ pé kí n bá dé màá délé yìí màá sọ fún yín. nígbà tí ìdájọ́ ìgbà láàyè ọ̀sán náà lòdì tó tó lòdì ní àmì nílé ìjọba iṣẹ́ lábẹ́ tó gbà wọ́n fi gbé ànábì mi. lábẹ́ ẹ̀fọ́ iná owó yẹ kí ló kù mí bẹ́ ní ẹ̀dẹ́ yìí wọ̀ mí kọ́ ti rọ́pọ̀ dáadáa. ìgbò iná lọ̀pọ̀lọpọ̀ pásítọ̀ fi wá gbé sí pé táwọn ló wọ́n hàn táwọn sọ pé nǹkan bẹ̀. ẹ̀sọ́ ọmọ mọ́rí àwọn ọ̀fẹ́ mi yú bí ṣe pé gbàgbọ́ wá tẹ̀sẹ̀ sí àjọ ẹ̀sìn sọ́lọ̀ fún ni iṣẹ́ ìyanu ti ẹ̀sìn kò lè jọwọ́ rẹ láéláé sí sànẹ́bí. tó ọlọ́run yà á ní mọ̀lùkọ́ yìí. àlùkọ́ yìí ibẹ̀ láti tòkó lọ gbogbo bí sáà lọ. ìgbéwò náà ni máa ń kọ́ bàá ń yẹ̀ nígbà nǹkan pamọ́ táwọn òní àlùkò yìí torí ẹ̀ tọ́wọ́ apamọ́ sí ọ yẹn ń wò tó láti tọ́ ọmọ wa káàkiri o béèyàn bá yóò gbà mí àti sọlẹ́nu fún yàn yóò di wàhálà fún yàn. sọ̀rọ̀ pé nínú ẹ̀sìn ṣẹlẹ̀ islam ọ̀sọ́ ibi ọkọ̀ àtìyàwó wọ́n fẹ́ fẹ́ ra wọn ẹ wá lọ sí àwọn ẹ̀ma wá jẹ́núsáìpù káàkiri kékeré jẹ́núsáìpù ẹ̀ wọ́n fẹ́ mọ wọ́n fẹ́ mọ tẹ ìwọ́dà fẹ́ mọ tẹ ní omi ìfẹ́ lóníkàlùkù ti mú dé gbogbo yìí tọ́ mọ̀jà ní ìyá mùsùlùmí ni wá já nígbàgbọ́ alihamudulilayi mùsùlùmí àfẹ́dẹ́tọ̀ ọ̀nìyẹ lábẹ́ dáadáa ló náà wà àbí sáwọn sọ fún àgbọ̀dọ̀ méjì ara wa ni sáwọn sọ fún ẹ máa méjì ara wa tó ọba lọ yẹ ṣé lọ́wọ́ àtẹlẹ wàhálà bá dé ẹ̀dá àbájú máa ẹsẹ̀ ìkàlà ó bì í tó á tó wọ̀ṣẹ́ àlùkò ẹ̀yẹ lẹ́tọ́ ojú bọ̀bọ̀ púpọ̀ ẹ̀rí ìlú yìí ẹ̀ ntòkù bẹ́ẹ̀ náà ẹ̀ tẹ̀lé tó làwọn fi wá fẹ́ ti báyìí tí ẹ ti bá wọ̀ ó kú kálukú yìí ẹ̀ yà fún yà nípa wájú ẹ̀ tó kò rí bẹ́ẹ̀. torí ìjẹ́bi fi àlùkò títẹ̀lẹ̀ bá padà ń tẹ̀lẹ̀ tọ́lọ̀ ti kọ̀ dáwọ̀ pé ìjọ́ tẹ̀lẹ̀ kò sì rí o mo wí o ibi tí gbàgbọ́ lọ gbọ́ bàtà. níbi ọlọ́run ọba ìdíje ọlọ́tọ́lọ́ ti kọ́ kalẹ̀ tọ́lọ̀ ti kọ́ kalẹ̀ fún ẹ̀dá ike tí ó ní ìlàrọ̀ mẹ́lẹ́yìn ẹ̀ pé yóò fi tí ó kù tí ó fi tí ó kù tí ó fi tí ó kù ti wà ní ìmọ̀ náà kò láàmà fọ́ọ̀rọ̀ ẹ̀ kọjá inú ilé ìtàkùn èyí tí ó fi dídì rẹ̀ náà ni ó ti kí ni ọlọ́lọ́ tó ní gbégbó òun pé a ah, ilé òjò tó ní gbóhùn tó lọ sí tẹ́lẹ̀ kejì wò ń bọ̀ báyìí ó fẹ́ wo ẹ má wulẹ̀ jáde fẹ́ di kankan mọ́. yọ wà lọ sọ fẹfẹ kọjá rẹ wọ́n lọ padà kọ fún tẹ́lẹ̀ kò sí rí kun náà. sọgbẹ́ta wà gbàgbé ibi ọ̀pọ̀lọpọ̀ nǹkan tó ló ń da fún wa táàrí wọn àánú bẹ́ẹ̀ tọkọ àánú bẹ́ẹ̀ tọkọ tá a bá lè rí ni ọlọ́lọ́mọ ìpìlẹ̀ tíṣẹ̀rí àtiwá òní pé kọkùnrin orí ẹ̀sìn kóbìnrin orí ẹ̀sìn kọkùnrin orí wà kóbìnrin orí wà pé ìbẹ̀là rẹ̀ ti kékeré kápẹ́lú pé ilé ìṣe ẹni tí ń dákúdájú àlàáfíà ti fún mi o wọ́n bẹ lára rẹ̀ kọ́lá. tó o ti fi ṣe duwari ṣe kọ́ọ̀rọ̀ lọ́jọ́ Allah subhanahu wa ta'ala bí ọlọ́ọ̀ tọ́ba júwèé ọ̀sẹ̀ rọ̀ fẹ́ràn ọ̀pọ̀ ìtọ́ bá torí tí èyí bá ti sóore dákun bá ti kó yorì wá. òun kàlùkọ́ bá tó kí ni o òun kàlùkọ́ bá tó ni. kábà ti dúró lára ṣẹ̀rí àyìn tí gbàrálé wa tó dúró sọ́dọ̀ ọlọ́run ọba ìlú ìjọba wọ́lọ́ nígbà wọn lérò kó sòro ṣe pẹ̀lú agbára ìgbàgbọ́ àti ìlágbára ìgbára ní àwọn ọ̀sán kan náà lọ́tọ̀ bá ti wá lọ yẹ̀ wò wọ́n lọ́ máa tán wá bẹ́ẹ̀ o ṣẹlẹ̀ ìsìlámù ọ̀nà wa o ṣẹlẹ̀ ìsìlámù ọ̀nà wa o wọ́n fi yàrá ti tọrùn bọ́ tọ̀ kí àwọn ọmọ nìkan ẹ̀ lọ yẹ̀ wò wọ́n bá àwọn fi àwọn ṣíṣẹ́ ìdá sọ́kẹ́ fún láti kẹ́ lọ sí rárá òṣèlú ṣíṣẹ́ ìdá sọ́kẹ́ tẹ̀ lọ sí. ìwádìí bá ti dé tọ́ ọ̀wọ́ ìlú òkú sí ìlú òkú o wọ ṣahada máa ṣahadu ntí jẹ́ ṣahada ní táwọn èèyàn rí wọ́kìlá gọ́ìb àṣìṣ wọn ní ti ń jẹ́ gọ́ìb òun náà ní àṣírí ẹ̀kiri àṣìṣ rò èyí yorùbá àṣìṣ rò èyí náà ní àṣírí àbí ẹ̀kọ́ ni ẹ̀yà àfúnkẹ́sọ̀ ẹ̀fẹ̀mí àṣìṣ rò gẹ́gẹ́ pa mùsùlùmù mùsùlùmù wọn ni mùsùlùmí ẹ̀bùn lẹ́yìn kíni yín yóò di mùsùlùmí mùsùlùmí lọ́yẹ kórè o mùsùlùmí ó ní mùsùlùmí ó gbé ibi tí rọ́pù wà ọkọ̀ di kẹsìrọ̀ ibi kẹsìrọ̀ wà ọkọ̀ di rọ́pù ó ká ló bá ti dùn. ẹ̀dẹ́ wa lọ. tọ́ wọ́n ṣahada àlàyé wọ́n ní ṣahada ní gbàǹdà kìdìrì wọ́n kí ilẹ̀ lọ́yẹ̀ àwọn kẹ́mi tó máa al-ghaibu ní al-akhirah wa shahada ad-dunya pé shahada láyé yìí wọ́kìlì àwọn sọ pé gbọ́dọ̀ alimul ghaibi wa shahada ayé alimu ma kana wa ma yakunu ọba tó máa ń tó ti tẹ̀lé àti tí ó tẹ̀lé. tába tẹ́tà rẹ̀ pé ákẹ́rọ̀ onírọ̀ ìlú ayé táwọn ẹ̀ṣẹ̀ àádá mélòó la nínú ayé ó kéré jọjọ nínú nínú agboolé wa tá a wà mélòó la rí tẹ́lẹ̀ bẹ́ẹ̀ pé nínú agboolé kan nínú kaba ìpínlẹ̀ à ètí èmi bá ní ọ̀wá gbọ́ àwọn àga o ọ̀gá o ìtọ́jú gbogbo ní ní èyí jẹ́ bọ́ nítorí pamọ́ táwọ̀ ẹ̀dá tó pamọ́ táwọ̀ ẹ̀dá òun náà ètò ti jẹ́ sàmádà kò lè ta àti kíni o tààrí. àárín màlúwà ìwọ ṣàhádà mo pe wọ́n bá tó ọmọ gbogbo kọ̀rọ̀ àti gbangba. ọlọ́hun fáfihàn sàmà wá sí wọ̀lẹ̀ ọ̀rùn. ìwọ lọ́ba tó fi pé mo tún pe wọ́n bá tọ́jà sàmà. tọ́wá ẹ̀kọ́ e abá tó sọ pé fáfihàn irú tòkè ó náà ló bá ti sọ yìí ike anta fàáfẹ́rù sàmáwá ṣùgbọ́n tá a bá sọ pé àtẹ́pẹ́ ńgbà yẹn mọ̀tòbọ̀ alẹ́ nídà onígbà yẹn sọ̀tà ẹgbẹ́ nídà yẹn ara fi pípé yẹn wọ́n ti fi hàgbò rẹ̀ pé yá wọ́n á fẹ́ràn sàmà wá sí wọ̀lẹ́ ọ̀ ṣùgbọ́n tá a bá ti sábà yẹ fẹ́ràn fún un la bá fún un àtẹ́pẹ́ ń jẹ́ làbárí fún mọ̀tàdà màgbó tó ń jẹ́ àǹtà ẹ̀ àǹtà wọ́n á fẹ́ràn sàmà wá sí wọ̀lẹ́ ọ̀ fáàfẹ́ràn sàmà wá sí wọ̀lẹ́ ọ̀ bí wọn sọ lé fún ọlọpọlọpọ pé fàtọ bìmánà ọlàkọ ẹnu òdi nínú èdè lárúbáwá tí ó kẹnu mi pé ànṣà báwọ à fàtọ zárọ à àti fàtọ báyà ti sọwọ báwọ à tó bọlọ bọlọ tó sọ bọtọ bọ àbúrò àwọn ẹ̀yà tọlọ tó dùn ó lọ àlùkò àdìgbẹ yẹn. ثم على ذكر خلقه هو الذي أنشأكم وجعل لكم السمع أي خلقكم هو الذي ذرأكم في الأرض أي خلقكم الحمد لله فاطر السماوات أي خالق السماوات والأرض àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ ọ̀rọ̀ gbólógbóló yẹn lórí ìlànà yẹn ìtumọ̀ rẹ̀ kí ni o ọ̀dà náà fàtọ̀rọ̀ ìkọ́ọ̀lù fàtọ̀rọ̀ ṣẹ́yà ìdá àbájá àwọn ọ̀làkọ̀. والكلام فيها في قوله رب كل شيء مثل كلام في عالم الغيب ìwọ lọba gbókè ìwọ ọba tó ọjà sámà méjèèjì àtìlẹ méjèèjì wọtúni rọpa kúlì ṣẹyìn wọmọlẹyìká ẹ yá rọpa kúlì ṣẹyìn mo pè wọ ọba mo pè wọ ọba tó ní kíni o tó ní gbogbo nǹkan tó a bá sọ pé rọpa kúlì ṣẹyìn ẹ àǹtà rọpa kúlì ṣẹyìn bàtà sọ pé rọpa ẹ yá ọba tó lè fẹ́ ìlú torí ọba tí oní gbogbo nǹkan wọ́n máa lè ka àbòtò sí ní kápá lórí ẹ̀. láyé máa lè gbogbo lọ́lọ́ máa lè ka àbòtò. kọ́ńdùrú gbólóńtọ́ wá nínú rẹ̀ nígbà tó pé gbogbo àwọn orúkọ yìí àwa lọ́wọ́ ìpè nínú àwọn nǹkan tá a lè fi wá àtúmọ̀ tá a fi wá àkàtọ̀ tí ó lò lọ́wọ́ òní àtúmọ̀ ọlọ́ọ̀dì ọ̀sẹ̀ fàájì wá iṣẹ́ nǹkan kankan láti fi súnmọ́ lọ. kéèyàn orí kéèyàn orí ìfẹ́ ẹni tí olóore bàtí bá ti kàdé èèyàn sí o lè fi wá kàkọ́ sọ́dọ̀ lọ. bẹ́ẹ̀ náà ni àwọn àtúmọ̀ ọmọ wọ́n ti bá dé. àwọn ọrùn yọ lọ àwọn orúkọ lọ ìyọ́n ní sí kíni o lè fi wá àtúmọ̀ sọ́dọ̀ ọlọ́wọ́n bá ti ọ̀la nígbà tó. torí kọ́ lọ́wọ́ ọba ọba tó ní nǹkan tó pọ̀ ẹwọ àwọn ọmọ ilé yẹn tó ti bí báyìí kí ọmọ bá fẹ́ gbà nǹkan lọ́wọ́ àgbàlagbà gẹ́gẹ́ bá a ti máa ń sọ fún wa ọmọ mi àwọn pẹtọ ẹ̀dá bíi wa èyí ni mo wá rí ẹ adúgbẹkọlọ ìgbà tó ń tóbi kalẹ̀ dáadáa láti jọta àti màyí àbábúrú màyí ẹni dáadáa lọ́nà tóbi kalẹ̀ inú wa ti máa ń tó tábà ní dáadáa tẹ̀síte yìí bàbá rẹ̀ lẹ́jẹ̀ fún wa tábà ti wọnú àdúgbò báyìí yóò wá sọ bàbá yẹn lọ ilé yẹn tiẹ̀ bẹ́ẹ̀ bá tó lọ ilé ọbẹ̀ wọn nínú tètè fi mọ ẹ̀yìn bàbá wa nínú láti nínú agboolé yìí ọ̀tọ̀ lórí ti yín bàbá tí wàá lóde hmm, dájú wa tó tẹ̀lé ni pé mo á fẹ́ tọrọ kíní kan lọ́dọ̀ yìí kọ́lọ̀ mọ́ pa òrógbà mi sóko látara tí mo nínú àtàtì yìí hùn yọ wà sọ̀tọ̀ bàbá lọ́wọ́ òkè ọ̀gbọ́n náà ti sọ wọn tó dáná tó bá ti ọ̀la ọmọ ọ̀kadì ọ̀lọ́dún tó láti á bábí kò ní bàjẹ́ pé mo ti mọ̀ pé bàbá kan tá a ní tímọ́ tímọ́ ń dọ́dọ̀ lóhùn òní yìí ọ̀dà níjọ́ kẹta tí bàbá ti bá ti tiẹ̀ tán bàbá fẹ́ tó kíní kan bàbá ká jẹ́sẹ̀ kó mẹ́ mo gbẹ́sẹ̀ lé dájú kílẹ̀ kí ẹ̀wẹ̀wẹ̀wẹ̀ kò lè jẹ́ ti bàbá tọmọ kọ́ mọ́ ọmọ làálà tètè bá bá náà bá pe ọlọ́mọ kékeré àwa náà sọmọ kékeré bẹ́ẹ̀ yẹ o àwa náà dá yọ ọ́ náà o ẹ̀ ẹ̀ tó kí bàbá mẹ́sàn-án mẹ́wàá lánàá nítorí tí ọgbà lọ́wọ́ rẹ̀ ẹwù bàtà mẹ́ta tọ́lọ́wọ́ èèyàn òun tà sọ fún un. Àbẹ́lú mi lọ bá olówó kan òbí ó ti ta orí olówó yẹn ó tó di pé ó gbé ọ̀kà rẹ̀ torí owó yẹn yóò ti kó dé kẹ́kọ̀ọ́ tó àwọn ìdí ènìyàn lélẹ́yìí tẹ́sí kò sí kẹ̀kẹ́ lọ́wọ́ wọn. مسكين كل مسكين إن الذي أنت ترجوه وتأمله من البريات مسكين ابن مسكين من البريات مسكين ابن مسكين أجمع أنا كانوا مدنيا وتحوله تو بكى لبيع أما يدبع المريبا من البريات nínú ẹgbẹ́ rẹ̀ tó ọmọ ẹgbẹ́ yẹn bí wọ́n ti kéde kọ́ni ti aláìsàn ọmọ aláìsàn. wọ́n sọ ní tètè ńlá àní máa bí ìkọ̀sá àní nìyí فإنما الأمر بين الكاف والنون فإنما الأمر بين الكاف والنون sáàmù sí lọ́dọ̀ ọlọ́run. mímọ́ fi kọ̀dà ìnìyí nínú gbogbo pẹpẹ ọ̀rọ̀ tó lọ́run ó pọ̀ wọ́n lè láyé kọ̀dà ìnù sàmà wá sí wọn táwọn. àwọn pẹpẹ ọ̀rọ̀ sábà pọ̀ lọ tilẹ̀ náà pọ̀ ọlọ́run ní sọ̀rọ̀ lọ́dọ̀ rẹ̀ torí pé wà ẹnìyàn máa yẹ abúlé bẹ́ẹ̀ lẹ́yìn káàpì wọn nù àti ọlọ́pàá sọ fún pé fún mi láàrin káàpì àti lóòrùn lọ́wọ́ kóòlù kẹ́yìn tí wọ́n gbẹ̀dẹ̀. ajẹ́pẹ̀jì àtẹnìkọ̀ kan wa tá a bá ń lọ gbọ́ mẹ́ẹ̀ẹ́dẹ́ yẹn tá à ń wí nǹkan yìí tá a wá ń fún ní àwọn ìròyìn tó nípa tó nípa báyìí. àwa bẹ́ẹ̀ gbà nǹkan wa tó ní nǹkan ọba tó ní gbogbo nǹkan tó wá ní àwọn ìròyìn tó pé tó sì ní àwọn orúkọ tó dára táwa níbi àwọn orúkọ rẹ̀ yẹn sí àwọn ìròyìn rẹ̀ yẹn táwa níbi ìròyìn Allah subhanahu wa ta'ala torí kò ló kúkú làwọn ìròyìn yẹn mutlaqa ní pọ̀npẹ́lẹ́ gbogbo ìtọ́lọ̀ ń kó ti tọ́dọ̀ wa yẹn múlùkù sùúrì ni máa yẹ̀wò máa mójútó ni amma al-mulku al-haqiqi fa innahu lillahi subhanahu ẹwà gbogbo àwọn ìròyìn yẹn Allahumma alim al-ghaybi wash-shahada fatir as-samawati wal-ard àbẹ ẹkọ ni Rabba kulli shay'in wa malika. ashhadu an la ilaha illa anta mo jẹ́rìí nínú sẹ́nikẹ́jọ tọ́tọ́ tó lòlò tó àwọn subhanahu wa ta'ala ọjọ́ ìbẹ̀ láti fi tọ́hìn dùnú ní oníyàrá tọ́hìn náà fún ìyẹn náà. ìgbà àwọn eléyìí àwọn ìròyìn ni ìròyìn tó tóbi ni àgbàdo àwọn tó bá ní ṣe pẹ̀lú ọ̀hún ìlú báyìí wọn kà lóko wa tá a ní ti gbọ́dọ̀ mójútó ààrẹ olùmí kàbí iṣẹ́ ọ̀sẹ̀ náà fi mo mọ̀ sáà níwọ̀ ọlọ́run mo gbọ́ ọlọ́run bá wà sọ mo fara ti wọ ọlọ́run kó o àbúrò ẹ̀ bí mi. èyí wà ṣe àbúrò ẹ̀mí téèyàn náà tó bá ro múra ẹ̀ kọ́ pàṣẹ fún un téèyàn ní máa rò pé kọ́ pàṣẹ fún un ìyá téèyàn ti máa rò pé kọ́ mọ́ta fún un téèyàn fi ń wá sọ̀ fún òdìbí àbúrò ẹ̀mí rẹ̀ sáà pé lágbára òkùnkọ́ mẹ́rin ní láti fojú láti sẹ́kùn ẹ̀rẹ̀ mi gbogbo ọ̀pọ̀lọpọ̀ aburú yẹn èmi ní sáyẹn sí o èmi ní o ìgbà táwọn olùmọ̀tò ń sọ̀rọ̀ jihad wọ́n sọ nípa jihad àwọn kòfà jihad olùkọ́sá jihad náà àti jihad ṣẹ̀kọ́ wọ́n ní mẹ́rẹ̀ ètò lágbára tó gbẹ̀ ní jihad náà ẹni tí ọba rẹ̀ ní ẹja lógun lè jà ṣẹ̀kọ́ tó lẹ́yìn ọba rẹ̀ ní ẹja lógun kò lè jà kòsá àwọn tó ń kalẹ̀ bí ẹ̀ kò lè jà wọn lógun téèyàn bá rẹ̀ mẹ́ta ló lè di aláìgbàgbọ́ káàdì ẹ wá gbẹ́sẹ̀ lẹ́jọ́ pé ọ ọ wọ́n ti lọ sọ̀rọ̀ ẹ̀ wọ́n ti lọ sọ̀rọ̀ ẹ̀ yọba mẹ́mu. ṣùgbọ́n tó tíyẹ̀ fẹ́ ìkíni jẹ́ àbí ẹ̀lógún tó rí ẹ̀mí rẹ̀ dálógún òsì tí ò lè dálógún máa ń gbogbo tó kù sí ọ̀la. ìdáhà sàáyà ọ̀bá ìrọ̀bí ní ìṣàkóso náà dáadáa torí bí ẹ̀dá máa padà láti àbúrò. Màyára ti àtìkẹ́lẹ̀ ṣàwá ẹ̀dá máa fìlà bí yòrò yòrò àti ayé yìí. Wọ́n lè dá àti fàníyà àti àtijọ́ kan. Ìní ayé yẹ lọ́rọ́ yẹ o. Ọ̀ ìní ayé yẹ lọ́rọ́ yẹ gbogbo kọ́ bá ti parí o. Wọ́n láti lówó lọ́dún yìí. Ọba ti kàn ní. Sílápẹ́lẹ́ nìkan yóò máa wù lẹ́tọ̀ọ̀ ẹ ọkọ yẹ kọjá kó nìkan náà o tó wọn tó fi lọ ra sí ní tí wọn máa wù náà ní ìjọ wọn bí òun akùrọ̀ sí bọ́ọ̀lù rẹ̀ náà ni wọn náà wọ náà kan ní o. subhanallah èmi àwọn afẹ́ yóò máa fi lọ gbogbo àwọn àtúntò ọ̀sán láyé. wọn náà kú láhàmà áàlì wal muradu ààrùn náà. المعنى الجامع لقوة الغضب والشهوات في الإنسان أو يتمول في تلاوة النفس ṣùgbọ́n tó ń gbà lérò bíbá yìí òun náà ní ìtumọ̀ tó kú àkótán nítorí agbára ìbínú àti ìròyòrò àgbà tó wà lọ́ra ọmọ ẹ̀dẹ́ ni wọ́n lè hàn àkọọ́lẹ̀ sallallahu alaihi wasallam wọ́n mi ṣàbẹ̀ náà sí i. ìrẹ́lá sọ̀rọ̀ sọ pé kò ní àti ọwọ́ ní olùsọ́kò níbi àbúrò ẹ̀mí mi. واما نفس النبي صلى الله عليه وسلم لم يعني النبي صلى الله عليه وسلم مجهولة على الخير àdámá tọ́lọ̀ ń dámá òun náà kò kó nífẹ̀ẹ́ orí kó sì máa sórí ìbá wa mọ̀lẹ́kọ́ la ọjọ́ níbi líyà ní ayé mọ̀tò wọ́ wọ́n dá lórí àdámá dáadáa kó kọ́ wọn nífẹ̀ẹ́ orí. wọ́n ní adáwọ̀ sọ̀rọ̀ fún mi nà ẹ̀mí ìfàyàbalẹ̀ ẹ̀mí ìfọ̀kàbalẹ̀ ni. wà á kẹ́ ìfà yóò ta sọ́wọ́ ọ̀run ní aṣáwó bóòlù yóò ti máa wá ojú yàwòrán sábùgbé wa bẹ́ẹ̀ hàtà tààdá ní ìṣẹ̀lẹ̀ ìhà títí wá sí kíni tó fi wá ìṣọ́ tó níbi agbègbè rẹ̀. يجوز أن يكون المراد منه الدوام والثبات على ما هي عليه ìtumọ̀ tọrọ ọ̀rọ̀ tá a lè tó ní pé báyọ̀ tó ti sọ pé mo wá ìwọ wọn jẹ ṣẹyìn tọ́jú kankan tàkó mẹ. ìtumọ̀ tó rọrùn tó fi ni o kọ́ sẹlẹ̀ nìyẹn tó fi wá tọrọ lọ́dọ̀ ọlọ́run àti kọ́lọ̀ kọ́kọ́ fún rẹ̀ lórí omi náà. àwọn ìmọ̀ràn tààlí mo lè mú mà ọ̀gá ẹgbẹ́ tí wọ́n gbà lórí omi sáré sílẹ̀ fẹ́ kọ́ àlè mú wọ́n ìṣàdùn ó ti fẹ́ tọ́ka wọn ìlà sọ̀rọ̀ ìkìtù àyà wọ̀ ànábì fẹ́ kọ́ ni báwo la ti ṣàdúrà òun la fẹ́ ní sọ́kọ́ kájú ìnòrò àlọ́ nínú irú ọ̀rọ̀ báyìí ìbá àti ti àdúrà ni o bá ń pèsè ọlọ́wọ́ bá ní. ọlọ́run gbólóhùn rẹ̀ tó tún wá wá níbẹ̀ ìwọ ni ìṣẹ́gun ìṣẹ́ ìtọ́ ni àti níbi aburú ṣètọ́ ẹ̀ṣọ́ àṣetọ́ ní fún lè dìrí ìta orúkọ ibi ṣẹ̀tọ́n jẹ́ fún ìbẹ̀lí mẹ́yìn ṣàkọ́nà ìdá bàrúdà sọmìyàbí ní lẹ́yìnàwó bàrúdà nínú rọ́ọ̀mà. ṣàkọ́nà yìí ìtumọ̀ ẹni bàrúdà ó jìnnà tí kàkà jìnnà. wọ́n pè bẹ́ẹ̀ nítorí kó ṣe kí ni o nítorí pé ó ti jìnnà sí kí ọlọ ọkìlá pàtó pé mi ṣá ọ ayé pápọlà látara ṣá ọ wọn ni wọn ti yọ orúkọ ṣẹtọọ ìtumọ̀ rẹ̀ ní pápọlà tó ti bàjẹ́ ìtọ́bàjẹ́ sómi yàbí ní lè ana owó pélò nítorí pé olùbá akẹ́jẹ́ ẹni rọ ẹni òkú ọ̀nà ìṣẹ̀tọ́ wọ̀lẹ̀ alùpùpù wọ̀nùnù bíi ní ìlú mọ̀bàlá bọ̀ àléébù àti nínú tó wà níbẹ̀ nínú iṣẹ́ ìkọ̀ yẹn àléébù àti làwọn àwọn àgbẹ̀ wa ti pọ́ọ̀nù mọ́tò yẹn àti nínú yẹn wọ́n ní wọ́n mọ̀ wá kọ́ ọmọdé mọ̀ bá alága pé ẹni tó dópin nínú bàjẹ́ ó dópin nínú aburú ó dópin nínú rọ́ wọ́n fi kẹ́lẹ́ ṣe tọ́. قوله هو شركي أي شرك الشيطان pẹ̀lú aburú ẹ̀bọ ṣẹ̀tọ́n. Yorùbá àgbà aláwọ̀ kẹ̀kẹ́ yìí, ilé ìwọ̀n gbà wá ní ìpele méjì, àríwọ̀ ni wọ́n wọ̀ ní kẹsàn-án. Àdóhùn náà ṣòro ìpèdé ìkẹsìrè ṣí i. Nítorí ìkànnì alákọ̀ọ́kọ́ nù rẹ̀ ni pé wọ́n ti kí ni ọdún méjèèjì yẹn, ni pé wọ́n wọ ṣí rẹ̀ ní kẹsàn Bákan náà, wọ́n sọ̀kóònù rọ̀ wọ́n ti pinnu rẹ̀ ní sọ̀kóònù. wọ́n máa ní àrò máa yẹ ní ìrú láwù ṣe ìtọ́ òbí ṣe tó ń pété wọ́n náà ní ìmọ̀lódún pẹ̀lú lọ. wọ́n yẹ wá fún ètò láwù bí náà ní ìṣòro ti bìlá ní sùtáàlì. àti gbogbo tí máa ń gbèrò irú yẹ wá ti wá bá ọmọ ẹ̀dẹ́ ènìyàn nínú mọ̀lódún pẹ̀lú àwọn sùtáàlì ẹlẹ́ẹ̀kejì wọ́n ṣáwọ̀ fi bí bíbá tí a ti ṣí ni wọ́n bọ̀ pẹ̀lú pé ṣí nìyẹn ọgbà pàtàkì rọ́ọ̀nà tó tẹ̀lé náà ọgbà pàtàkì ilé jẹ́ ṣàbáyé ṣètọ́nù ọkọ̀ ìlú ọjà àwọn páńpẹ́ ṣètọ́ ṣògbóla páńpẹ́ àwọn okùn tí ń ṣe títí mú ni. ọ̀rẹ́ rẹ̀ ọ̀nà tí ń tí fi ń sọ dé yìí oníjẹ ṣàròkè rẹ̀ àti kíní àti kejì ní ta kó orúkọ náà bá wọ́n sọ fún mi bẹ́ẹ̀. wàá ní akutẹ́rì fàáyà náà sí sùúrù a mo tún wá sáré wọ́ lọ́wọ́ kó o níbi pé ìwọ ọlọ́run dákun má jẹ́ kí n fọwọ́ mi fa burúkú ẹ̀mí ara mi má jẹ́ fọwọ́ ara mi fa párọ̀ fún ara mi. أي أخفيت أي أختفي má jẹ́ kí n fi iṣẹ́ tí ìfọ̀ ọkọ̀ aburú fún ara rẹ̀. àdúrà tó nípa ni o àdúrà tó nípa ni ìyàrá pé ọlọ́run ọba ìlẹ́jọ́lá sọ fún aláwọ̀ ayé àmì náà lọ sálẹ̀ kẹrì pé mùsùlùmí ayé òkúrí ọ̀fẹ́ rẹ̀ sí wa wọ́n bí màá kásá bá àìrí ìtò àtọ́fà ni o àánú ọlọ́run tó kọ̀ lórí torí pé wọ́n yá kú àǹtàfẹ́ ọ̀pọ̀lọpọ̀ lọ́lọ́mọ ọba ìlẹ̀kọ́lá ń sàmójúkò bẹ̀. dájú kọ́ sàmójúkò bẹ̀ ọ̀pọ̀lọpọ̀ ọlọ́run tó mọ lẹ́kùn tó kálukú wọ́ bàrà wa. gbogbo tí bá wọ̀ ká táǹdà gàtó tábàtẹ̀ fàtúláàtì. àwọn tó jẹ́ fàbúrú ni tó pé náà látà náà tàn. tó wá di olówó tí gbowó ìrà àwọn èèyàn kan sọ pé ah, ẹ má ṣe ẹ má ṣe kíní ẹrù àwọn ọ̀tá nìyẹn o àwọn ọ̀tá tí wọ́n fẹ́ kó débi ọ lọ. ó ṣe ṣe kọ́tẹ́ pé àbúrò nìkan yóò ṣe kíní ọ ní ọ̀fà ọ̀fà wọlé fún yẹn. àwọn àjọyọ̀ ọ̀hún ilé àpàtẹ mi ọlọ́mọ tó sájọ má ti kó ti ọwọ́ mi bọ́ sọ́dọ̀ mùsùlùmí sọ́dọ̀ mùsùlùmí má ti ti sábà ti àbúrò mùsùlùmí. á rí pé gbólóhùn yìí àdúrà tó tóbi ni àdúrà tó tóbi ni torí pé bẹ́ẹ̀ yóò ṣe máa fẹ́ lọ́wọ́ ibi kọlọkọlọ àdìkọ́ sọ ní kò jẹ́ ká fọwọ́ ara ní pàtìkìnà fún ara ẹni tí wọ́n bẹ̀rẹ̀ ọ̀tún kọ́ lọ́wọ́ wọn tún tẹ́tí àfọwọ́ pàtìkìnà fún ọmọ àyà wa sẹ̀mùpá níbi sọ́ńdà lọ́wọ́ àrùn ìṣẹ̀lẹ̀ ó ní alimuslimu man salima al-muslimuna min lisanihi wa yadihi wal muhajiru man hajara ma nahaa Allah anhu mùsùlùmí gidi òun náà lè fi mùsùlùmí ẹgbẹ́ rẹ̀ láàbò níbi ọwọ́ rẹ̀ níbo níbi ara rẹ̀ kò ní fi ahọ́nba ti mùsùlùmí jẹ́ ọbẹ̀ látòrí ìlú tí ó fi kó sùn dábàá mùsùlùmí tàbí ẹ̀kọ́ ahọ́n rẹ̀ kò ní fi pàtí mùsùlùmí jẹ́ láti sọ ìsọkúsọ tí ọ̀ma tí ọ̀sẹ̀lẹ̀ tí mùsùlùmí yẹn wà lọ́wọ́ pẹ̀lú ọ̀bàdé ní ẹ̀tọ́ bí o. ẹ̀mọ́ yẹn fẹ́ dàsọ lọ́rọ̀ tó sì jẹ́ pé orí ibú lọ sọ torí pé rúbà kẹlẹ̀ má dé sálàbà tẹ̀ ní àìmá mélòó mélòó ni ọ̀rọ̀ tẹ́ta ọ̀sán gbà mí tí ọ̀sẹ̀ sábà ní kíndìnrín ọlọ́wọ́ kúkú lára rẹ̀. أسمته وإن العبد لا يتكلم بكلمة من الله لا يلقي لها بالا أما يوم يطلب ما صلى الله يوم سديدي يوم الله وجميع لك أنكم أن يلس صلى يجيبه لك وإن العبد لا يتكلم الله هذا كان يوم ما صلى الله òkè ní lákàtà ẹ̀kọ́ oúnjẹ sọ̀rọ̀ lórí ti bójú òfin ọ̀rọ̀ wá wá nìkọ yàgò bí àti jahanna ó sì jẹ àyẹ sínú náà jahanna tọkọtọrọ yẹn bá gbé lọ títí báyìí jọba àti jáde báyìí sínú náà jahanna ni ọjà tó. tẹ́lẹ̀ mi bá wọ ẹni bílẹ̀ pé ọmọ yẹn olóńgbò ti ní kájọ́ sí o ó ti ta sọ̀tọ̀ gẹ́gẹ́ gẹ́gẹ́ wọn ó jáde ní kíní kájọ́ ó ti di kíní kíní kájọ́ ó báyìí mu'minina wal mu'minat gbogbo àwọn tó ti pé wọ́n kó sùtà ìnira wọ́n fi ń ka àwọn olùgbàgbọ́ òdodo lọ́kùnrin tàbí lóbìnrin ṣé bá rí màtíkàtàbù pẹ̀lú tí wọn ò ṣe wọn lọ sọ ń pa wọn wọn kọ́ lẹ́sìn dámadó bòkúdáàdà wà ìsìmá bìnnà àjàbàrọ̀ ńlá ìdúró ńlá wọn ti gbé e wọ ẹsẹ̀ tó tóbi ìwà wọn. àwọn tí wọ́n bí tún kó fìtínà báwo ni bàbá òdodo lóbìnrin ìtẹ́lélé pẹ̀lú lórí wọn láyé o. kápá tó lọ láwùjọ tiwa gẹ́gẹ́ bí ti ìṣẹ̀lẹ̀ láwùjọ ẹlòmíà sọ yìí pé ẹ onáàtú ti gba tìlú àpò ọ fèèyé ìfọyà máa retí mílíkì o wọ̀ya rẹ̀ máa retí mílíkì torí ọ̀padà kó mílíkì wàá bá ọ wọ́n yẹ kó mu nígbà yà rẹ̀ o ti ní máa ń parẹ́ o ti so bí ẹ̀ báyìí o ti tọ́ ẹ̀rù ládùúgbò wo ọlọ́jọ́ rẹ̀ mi sọ ọ́ àbí kò tètè padà pé èmi jẹnu yà lásán ni o èmi ò rí ẹni kankan ẹni tá a mójọ́ sí tá a gbé lọ́kàn wípé ó ju ìrútọ̀ fún wa afẹ́fẹ́ sí kọ́ ṣẹ̀dí àpọ̀ wọ́n ní ni o wọ́n ní lògbé káàkiri ọyẹ kí wọ́n kọ́ wa bójú ìṣẹ̀lẹ̀ àpọ̀tù báyìí kákòkò nínú àwọn tí wọ́n ya ọ̀daràn tí wọ́n borúkọ àwọn olùgbàgbọ́ òdodo lóbìnrin jẹ́ lélẹ́yìí. subhanallah ẹdáàpọ̀ ẹja sọ̀rọ̀ àwọ̀ ẹja sọ̀rọ̀ àwọ̀ bẹ́ẹ̀ lẹ́nu ní o lè gbé sí òfin ẹ̀sìn ọlọ́wọ́ ọba ìlẹ́gbẹ́ sọ pé kí gómìnà ó ṣe pé pẹ̀lú bí wọ́n ṣe wáyé náà wọ́n ṣe olóbi ẹni gbogbo àwọn ẹlẹ́yà yẹn wọ́n ti gbóra lọ. ẹlòmíì pé wọ́n ya kàtó sára ẹlòmíì tiẹ̀ ni ó tiẹ̀ tó wá mú mi wá tó jẹ́ tàyà kúndùn fún ibojú lónìí ẹ̀ẹ́dọ́jẹ́ obìnrin tó bojú kó tún lẹ̀ kéèkéjì kọ̀ọ̀lẹ́rù ojú àánú ọlọ́ọ̀ni gbogbo tí wọ́n ti ń ṣe àbẹ́yìn òun fẹ́ tọ́ bá lẹ̀ pé ojú rẹ̀ ilé lẹ̀ yọmọ kọjú pẹ̀pẹ̀pẹ̀ báyìí ẹni tí òun dúró yọmọ kọjú bá tóbi báyìí yọmọ kọjú pẹ̀pẹ̀pẹ̀ yọmọ kọjú pẹ̀pẹ̀pẹ̀ báyìí. gbogbo ẹni tí bá ń lọ sọ nǹkan tí ò ní mọ̀ nípa àwọn olùgbàgbọ́ òdòdó ọlọ́run tẹ̀mí wọn láyé ọlọ́run tẹ̀mí lé wọn láyé àti lọ́run. kúrò ẹ̀ka lọ sọ́ra láti bẹ̀rẹ̀ gbogbo aláta bá jókèrè gbogbo tí ọ̀padà ẹ̀jẹ̀ á tọba tó kiri àwọn yòókù púpọ̀ ẹsẹ̀ tí wọ́n bá ti wọ̀ fún ọ̀sẹ̀ tí wọ́n wò kó kiri lójú rẹ̀ yóò tóbi lójú ọba bá máa yòókù tó ètò rẹ̀ o yá sí ẹ̀tọ́ ti wá nígbà tí ẹ̀rìn kò débẹ̀ wọ̀ tó tẹ̀ yé tí wọ́n ti wọ́n lọ́sẹ̀ kó dé ẹ̀jẹ̀ kó kálukú ọmọ táàsì ìjà ọmọ táàsì o mùmìnì mùsùlùmí gidi olẹ́sìn mùsùlùmí ẹgbẹ́ rẹ̀ láàrin àwọn rẹ̀ lànà ìjọba sọ pé lẹ́yìn tẹ̀lé mọ́mí níbi sọ àd wàlá là àd wàlá lè fa ìṣe wàlá lè fà mí mọ́mí ní èsè ẹni tí ọmọ ọkú ni tí ọmọ pẹ̀lú múyàn tí èsì tẹ̀ tí ọmọ sẹ́ẹ̀kì ní obìnrin sọ̀rọ̀ lágbègbè ìgbé pọ̀ lóbìnrin lọ àdéhùn gẹ́gẹ́ bí mo ti máa ń sọ tóbìnrin ní ìbá gbé yẹn láti ro orí báyìí tí ọba fi sọ̀rọ̀ kalẹ̀ báyìí nǹkan ní ẹsẹ̀ yóò ti sọ̀rọ̀ kalẹ̀ gbogbo ikú oríkèéríkèé ara kọ̀ọ̀kan wọn mọ̀ kátó wá sọ èké ìdáhùn ìjà sọ̀rọ̀ mùsùlùmí wa ti fa àìsí oníwà bàjẹ́ oníbàjẹ́ wọ́n lẹ́nu bàbá yìí ń tẹ́ni tọ́jà ta ìlú tí ò ní kí. bákan náà wọ̀yẹ́ bìíní ẹjọ́ jẹ́ mùsùlùmí gidi olè tó mùsùlùmí ẹgbẹ́ rẹ̀ ọ̀làjọ́wọ́ rẹ̀ onígbọ́wọ́ rẹ̀ fábọ́lùkù mùsùlùmí àìmọye sákàtà tẹ́lẹ̀ bí ikọ̀ tó ti gbé náà ló jẹ́ fìtínà fún gbogbo mùsùlùmí àtìlé wọn. àìmọye ọ̀rọ̀ tó ti gbé ọ̀rọ̀ tó ti kú ní tẹ́lẹ̀ ìlú ìmú tó mú gègé báyìí tó tún lọ́ọ́ fi tún gbọ́ tó dá fìtínà àlàkàlẹ̀ láwùjọ. kájọ tó dá tó gbé ẹlòmíì tó ti gbé àwọn ìwé ìwúkọ síjọba láti fi kẹsùn kan yàn wọn fi yọ̀yàn fún wọn yọ ju sẹ́ni yọ ti dáa. ìfọwọ́n máa fẹ́ tíṣà kọ̀ọ̀bà jẹ́ sọ̀rọ̀ pé kàn ní aláìsí ẹ̀kún bàbá sí àfihàn. ọlọ́pàá orúkọ rẹ o bó o ti yára náà ọlọ́pàá orúkọ rẹ nítorí lẹ́kọ̀ọ́ sí ọlọ́pàá. sọ̀rọ̀ pé kàn ẹ ọlọ́kàdì ọwọ́ àtúntẹ̀bí ọwọ́ àtúntẹ̀ orúkọ islam gbẹ̀yẹ̀ pé fàáza ní ọwọ́ àpapọ̀ gbogbo òrìṣì èdè mùsùlùmí ìlú ọgbọ̀n sílẹ̀ tọ́ba jẹ́ pé bó ṣe rí nù agbọ̀n bó ṣe rí bí ọba tó rí bẹ́ẹ̀ agbọ̀n bó ṣe rí ọlọ́pàá tó rí nù ìkàlù. wal muhajir ẹni tá a lè pè ní ẹni tó ń mọdì yàn lágbájá ẹ máa mọ ọ lè yẹ odi o àní àjàrà àwọn náà àwọn ọ̀rọ̀ àyìn ò lẹ tọba tọba pa tọlọwọ fẹ bi ọyàn tọlọwọ fẹ ọyàn lódì ìlú ẹfẹ ìlú tó mọdì yàn. àjẹpé ìdí àtẹnukọ káwa ìjà wúra kàní pé aburú ọmọ àti ọwọ́ wa bọ́ bíi ọ̀dọ̀ ọmọ ayáwó ọmọ ọdún ẹlẹ́mọ̀ ọ̀fẹ́ gbé sẹ́kọ̀ ọmọ ayáwó ní ọmọ tó sẹ́kọ̀ yàrá ọmọ tó sẹ́kọ̀ òsì máa fún ẹni ẹbí ti kíkà rẹ ìdí sẹ́yìn yọ̀rọ̀ tó fẹ́ nìkan kò lè sẹ́yìn dáadáa ọmọ tẹ̀ bá kò ní bí níjọ́ tẹ̀ bá lẹ́nu kò ní ṣe fún yín asọ̀rọ̀ àbúrò àkókò fún ọ wọ́n nígbà àkọsíta màtíjà àkàgbélé nǹkan wá bẹ̀ pé ọba dé ibùsùn rẹ̀ láyé ẹ̀ńdẹ̀ náà níbi òun nígbà tó bá fẹ́ sùn ẹni kó túmọ̀ pé ọwọ́ àwọn àti káàbù tó yàn lè ṣe nígbà tí ọba fẹ́ sùn. هذا وصلى الله وسلم وبارك على نبينا محمد وعلى اله وصحبه وسلم تسليما ìbéèrè ó sì lè dàgbà fún wa sórí Assalamualaikum warahmatullahi wabarakatuh.